àbí tẹ́wọ̀ tẹ́ ń dragi kò mọ yín náà kò rí yín rí kò dẹ̀ máa dẹ́sí yín. ó lágbára o ẹ̀yin èèyàn wa kí n káàbọ̀ sí orí channel wa Bello Space TV channel níbi tá a ti mú gist àti entertainment wa fún yín ní ọlọ́kan òjọ̀kan fún ẹ̀yin subscribers wa adúpẹ́ lọ́wọ́ yín akínyìn akínyìn fún ẹ̀yin tí ẹ ò tí subscribe ẹ má gbàgbé kẹ́ bá wa subscribe tẹ́ bá ti wo ìdààmú wa ìdẹ́ bá ti wò tán kẹ́ wa like kẹ́ bá wa comment kẹ́ bá wa share actress Lizzy Anjorin òun la gbé wá sí orí channel wa tó ní àwọn ọ̀rọ̀ láti sọ nípa ọ̀rọ̀ Bisola Bisola Badmus tó ń jà tó ń jà rìnrìn lọ́wọ́ àti ọ̀rọ̀ um, baby father um, Alhaji Alhaji Wasiu Ayinde jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ohun tí Lizzy Anjorin tó fẹ́ sọ tábà ẹ̀ ń gbọ́ ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí kẹ́ bá wa subscribe kẹ́ bá wa like kẹ́ bá wa share ẹ ṣeun. àkùrú ìjọ ta gbé kéèsì lọ sí zone two tó bá jẹ́ pé Nigerian police tó wà ní zone two nígbà yẹn he was a Yoruba man now retired Yoruba yorùbá you need to do more spiritual just ṣé màá yẹn máa kú lọ́jọ́ yẹn kó pe ọ̀tún kó pe òsì kó dẹ̀ gba information àwọn méjèèjì kó wò pé oníwọ̀n sanwó lé how to use this sọ́jà ẹ̀yìn ọlọ́pàá ẹ lọ ẹ lọ gbé lánàá dúlé wá but wọn ní interest wọn ti wẹ̀ tilẹ̀ wọn ti wẹ̀ tilẹ̀ for the fact that we went to police we went to police station nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ and Nigerian police did not do anything I will continue to expose you blackmailers màá yẹn máa ṣe tá a fi bọ́ the man watch me and my family ó ń wò wá báyìí tó ń wa lọ́rùn and his wife join Doka's commenting on Doka's page publicly pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ rò pé mo gbàgbé ni ẹ rò pé kúrò ní brain ni kò sí nǹkan tó traumatize wa fún pé afẹsẹ̀ wa rìn lọ station ta irọ́ náà ń pa and Nigerian police failed to do thorough investigation and the four years was like hell on earth lórí irọ́ ẹ̀dẹ̀ tọ́nu gbogbo nǹkan upside down and you use same police to be harassing us every day we spent money in millions You only ní fi yín lé ẹ ní jáde ẹ ní ṣiṣẹ́ bíbá ni wọn blackmail anybody mọ yasin àbí if the police look at what happened at Idumata Tom Jones why do they remove it why do they remove it from the court Why did they remove it? And you want me to watch the likes of Bisola going through the same thing when I know nobody is going to investigate your lies? When I know, I know nobody. Nobody will investigate your lies. Tẹ́ bá waste your title. tán. Ẹ wá lọ fi kọ́ tẹ́wọ̀n lọ́rùn. Ẹ wá da gbogbo wa sí wàhálà. Abo rò pé nítorí wa ti kéwọ̀n kì í sọ̀rọ̀. O rò pé tí wàhálà bá ṣẹlẹ̀ kò sẹ́ni tí ò That is why tó bá lọ́pọlọ. Kò di ọ̀tá ẹni gbàmí you need to protect your enemy. Ki wa la ma sẹ́ni bọ̀ tó bá live in peace ẹ wo Mohbad kéèyàn kú sínú ilé kéèyàn kú sínú ilé ẹ wo òkú Mohbad bó ṣe rí kéèyàn kú sínú ilé kẹ́ẹ̀dẹ̀ tún máa fi ọlọ́pàá mú bàbá ẹ̀ kiri gbogbo ohun tí gbogbo wa bá ṣe kó dùdú àdá fún wa gbogbo ohun tá a bá ṣe fún tá tí gbogbo bá gbórí ilẹ̀ ṣe kí ni ọ̀gẹ́rẹ́ da fún gbogbo wa kọ́lọ́ ń da fún wa káfẹ́fẹ́ da fún wa gbogbo ohun tá a bá gbórí ilẹ̀ ṣe gbogbo wa you think I want to go through the same process tẹ́fí Mohbad ṣe no not on this uh, uh, uh, cyberspace ọmọ kú sínú ilé kéèsì tó lè sálẹ̀ yanjú within a week ó wá dọdún kan wọn ò tí ì rìn yanjú dọ̀là ó ń ṣe rálì ó ń ṣe rálì o ó ń ṣe rálì o àwọn tó ọmọ kú sọ́dọ̀ nínú ilé kò sí kankan ní wọn tó go through thorough investigation gist lọ́ba wá sọ fáwọn èèyàn yá ẹ lọ ká bàbá Mohbad mọ́lé àwọn yẹn náà lọ bẹ̀ pẹ̀lú ọkọ̀ àtàdá ṣé kò sọ́lọ́pàá Nàìjíríà ni àbí wọn rá ọmọ pẹ́pọ́n ti ṣá bàbá Mohbad pa sílé bàbá oníbàbà tó sọ́fà lórí ọmọ ẹ̀ ẹ̀yà o ẹ lọ ní ẹgbẹ́ lọ ní àwòyẹ ẹ káńsù eléyìí ẹ káńsù tọ̀hún ẹ káńsù tibí ṣáà níjọba ni wọ́n wò wá báwọn ẹni bí iṣẹ́ pa wá dànù náà they don't just care àbí mo ti dákẹ́ ni ọlọ́run abá ti ń jẹ́ tọmọtọmọ yín nobody nobody ẹ̀ pa anybody bímọ will continue to expose you ẹ imagine tó bá yẹ pé mi ò strong psychologically tó bá yẹ pé mi ò strong spiritually imagine kọ́ pariwo lè lé lórí ìwọ tó ti ń ta gold over twenty years kọ́ wá lọ jí gold ninety thousand kọ́ dẹ̀ yọ kéèsì yẹn kúrò ní court imagine tó bá jẹ́ wọ ni wàá ṣì wà láyé ṣá DPP ní ọlọ́pàá ní ó gbé fídíò wa àwọn ọlọ́pàá ní DPP ní ó attend sí fídíò ikú tó ń kojú bẹ́ẹ̀ ni òwe ńlá ló ń pa fún ni just imagine if I am not mentally strong if what if I am not spiritually strong níbo ni bá wà lẹ́nu tó bá yẹ kọ́kọ́ fìyà jẹjẹ mi gbé bẹ́ẹ̀ tó dẹ̀ yọ kúrò ní kóòtù bẹ́ẹ̀. ńgbà tó dẹ̀ dórí kéèsì bàbá bàbá jẹ̀ṣà láàrin ọ̀sẹ̀ kan gbogbo ẹ̀ ti sẹ́ẹ̀ tó ti gbọ̀nà prison lọ. What can we do? We'll be, we'll be defending ourselves. That is the only thing. You, we will be defending ourselves. We will be defending ourselves. And we will continue to team up as a good people to expose them. And what case your giant? What if I am not mentally strong? Go and rewatch that video. It do matter, yeah? One more, nobody is safe. ẹ wo ọmọ kan to sí school Ni unilag ó bọ́ be umbrella Walk pè wọlé wọ́n their pa just like that ọmọ kan wọlé hundred level ó tó sèyàn sunday ó pa láàárọ̀ ọmọdé ó ní yes òun ti ní mission kó òun máa pa just like that àwọn ọmọ tó ń pààyàn lójoojúmọ́ lé wọ́n rí nǹkan tó ṣẹlẹ̀ nílùú màkà wọ́n dẹ̀ rí bí justice ṣe sweep under the carpet wọ́n rí ikú tó pa mohbad wọ́n rí bó ṣe sweep under the carpet àwọn ọmọ kéékèèké tó ń pààyàn lẹ́nu wọ́n rí gbogbo tó ń ṣẹlẹ̀ wọ́n rí wọ́n rí pé there is no justice anywhere instead kí victim kó rí justice if care is not taken eh, victim gan ló lọ ẹ̀wọ̀n tó o bá ṣọ́ra láwọ àwọn pípù yìí tó bá pariwo wọn síta go and watch the do matter what if i am not spiritually strong imagine kí tọ́jú òṣìṣẹ́ wà bẹ́ẹ̀ kó má jóná lẹ́yìn tó pariwo lè lé mi lórí o mọ bó ṣe feel on top of the world o mọ bí jesus bá ṣe máa feel on top of the world o mọ bẹ́sàbọ̀ ṣe máa feel on top of the world spiritual consequence yẹn ni mo sọ fún èmi àti yín i am not ready to lose bisola i am not ready to lose anybody i don't want problem i don't want trouble i just want everybody to live a good life anybody tẹ́ bá ní bàbá ọmọ tí bàbá ọmọ ní ò bá wà responsible you pray gbogbo wa n ta plan n kọ́ la but we keep pushing for that matter, tom jones case ah, kò sẹ́ni tó máa dákẹ́ ń bì báyìí mọ́ kò sí mọ́ nobody is going to be quiet no no no no olórí burúkú ẹ máa gbọ́ nǹkan tó lórí burúkú yẹn sọ ẹ wo bóyá dárúkọ bísọ́lá bísọ́lá káàkiri bó ṣe ń lọ káàkiri insta blog facebook gbogbo ẹ̀ ẹni máa ń sọ none of them said ẹ má dárúkọ Bísọ́lá mọ́ àbọ̀ sọ none of them said ah, ẹ má dragi Wàsíù bọ́n gbà tó rí pé Lizzy expose òun wọn ni ẹ eh, don't mention Bísọ́lá ọlọ́wọ́ abat anybody bá don't mention Bísọ́lá ọlọ́wọ́ abat ń jẹ́ tọmọtọmọ ẹ má gbọ́ wọn gbẹ̀ni àdàbí tọwọ́ yín bá mọ́ tọkàn yín bá mọ́ àdàbí tó bá gbẹ́ fẹ́ ṣàbúrú fún ẹ̀yin olórí burúkú rẹ̀ ndímọ̀ dàdẹ́ ti lọ rẹ̀ ndímọ̀ bẹ́ẹ̀ kò síbi tẹ́ rẹ̀ ndímọ̀ tẹ́ ẹ bá bẹ̀ jẹ́ ẹ̀yin olórí burúkú ọmọ ẹ bá ti gbọ́ pé celebrity kan bímọ síbi kan ibẹ̀ ló kọ́ yẹn ló máa mú yín dọ́ wọ́n kọ́ ẹ lọ́mọ àwọn idó ẹ̀mí àwọn tó dẹ̀ bímọ síbẹ̀ lẹ́ máa fẹ́ fi ṣe tutù ìyẹn olórí burúkú táyé yín bá bàjẹ́ tó máa wá innocent person tẹ́ fẹ́ fi story ẹ̀ kó sí lọ ẹ lọ́wọ́ ṣẹṣẹ lọ́wọ́ ṣẹṣẹ. ṣebí bí tètè jòkó pẹpẹrẹ orí burúkú ṣé tó bá fẹ́ sọ̀rọ̀ sí ṣó máa níbi sọ́lá tó wà lára wọn lọ́gàs tó drag jẹ ni tó jẹ́ pé ó ronú dáadáa tó jẹ́ pé bóun ṣe máa ń claim wípé nǹkan gidi lòun wá ṣe lórí social media kò tọ́ lòun gbé dání. ẹyẹ yàn ẹjọ kéèsì Bísọ́lá ṣẹrọ la gbé dání ṣẹrọ la gbé dání lórí kéèsì Bísọ́lá ẹ̀rí pọ́n lílì dùn wọ́n ṣé rọ́ọ̀lá gbé dání ẹ̀yẹ̀ yàn ni ṣé rọ́ọ̀lá gbé dání ẹ̀rí pọ́n jó wọn ẹ̀rí pọ́n jó wọn jó wọn. kò yẹ kó fi ẹnu sí débi tó máa tún máa fi ẹnu sí ọmọ síbi sọlá bí olórí burúkú ẹ wà máa padà bí òṣì wà máa padà bí orí ibò nǹkan tó padà bèrè lórí ọ̀rọ̀ ìṣe yìí o ṣé wọn náà gbé ọmọ lọ́mọ sìn o fẹ́ máa bèrè o fẹ́ kọ́ máa bèrè DNA. ẹ nígbà tẹ dáàgì làwọn kò kọ́pílíkì bèrè DNA mò ń bèrè nígbà tẹ lọ drag làwa nígbà tẹ drag josi ṣé josi béèrè dna wùn mi láti lẹ kó béèrè náà gbogbo interview tí baba Mohbad lọ he was protecting wùn mi àmọ́ ìgbà tẹ drag ẹ̀ débi kú ó ní tóun bá ṣe dna òun ò ní sí Mohbad pàṣọ burúkú ló kó bòyìn lórí kò ní sí ló sọ yẹn in as much tẹ́tí ní audacity láti drag baba Mohbad òun náà àbàtì yín jẹ́ return. ọ̀rọ̀ díẹ̀ ni ó dùn yìí ìgbà tẹ́ ń dàgẹ́ ẹ̀ mọ́ ẹ̀ mọ́ ẹ̀ mọ́ ìgbà tẹ́ ń dàgẹ́ ẹ̀ mọ́ ìyọmọ tó bí ni ìyọmọ ẹ̀ mélòó ló dàgẹ́ èyí tó gbé pẹ́pẹ́pẹ́ àti fatia tó jọ gbé pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tó máa ń pè ní ọlọ́run mi o ọlọ́run mi o tó fi gbogbo nǹkan sìn ńgbà tẹ́ ẹ dabẹ̀rú pẹ̀lú gislova ṣó sọ fẹ́ ẹ mú ìyọmọ ẹ̀kan wá tó dàgẹ́ ẹ mú ìyọmọ ẹ̀kan wá tó mẹ́ẹ̀kárẹ̀ available pé kẹ́ wá lọ fi dàgẹ́ kéwọn you want to eat your cake and have it abẹ́ ti gbàgbé pé nàìjíríà lẹ́wà jẹ́ kí n sọ fún ẹ nǹkan tó likely kíkẹ́ wọn ló ṣe jẹ́ kí n sọ fún ẹ jẹ́ kí n sọ fún ẹ dáadáa jẹ́ kí n làtọ́ fún ẹ torí tẹ bá dàgì kẹ́ wọn dáadáa wọ́n á dàgì ibi sọ́la torí tó bá béèrè díẹ̀ ni kóòtù gan-an tó máa fi béèrè lórí online tọkùnrin yẹn bá mọ̀ pé òun lọ́mọ á tó ten years wọn ò ní àṣà yẹn ṣé kẹ́ wọn kéré nínú ayé ni tí ò bá sí pẹ̀lú máa gbókun ọmọ sí ẹ ẹ mọ lẹ́bù kẹ́ wọn nínú ayé èèyàn wá bí òun ní problem òun sick ẹ wá sásá bẹ́ẹ̀ fẹ́ lọ fa k1 k1 tó yẹ pé gbogbo nàìjíríà owó ẹ̀ báyìí ló wà tí mo dẹ̀ mọ̀ pé ní lọ́sàgbọ́n kẹ lọ ṣọ̀tà bísọ́lá léṣe kẹ lọ́ta k1 lọ́pa kẹ́ni àwọn tí ń pààyàn ti pẹ́ gbogbo ọgbọ́n tẹ fẹ́ lò ní mo ti tu tó dẹ̀ hit yín bàjẹ́ gbọ́ mi dáadáa ṣebí tí result DNA bá tètè jáde gan lẹ́tún máa sọ pé òun ló lọ mọ́ despite pé èmi àti ìfojú wa rí báyìí pa ọmọ yìí jọ fifty years wọ́n á wà ní kóòtù lórí ọ̀rọ̀ DNA o mọ̀ pé kò sí ẹ̀ ẹ̀ lè fa anybody mọ́ ibi tẹ́ ń wọ́ Bísọ́lá lọ Ọlọ́run rí i pé ọ̀tá Bísọ́lá ni ó dùn yín pé mo sáré sọ̀rọ̀ like I said mo ràn yín létí toró lórí burúkú ṣọ̀pọ̀ kékun yín same set of you lẹ lọ́n fajó sí ẹ mú ẹ̀pọ̀n bàbá Mohbad do, do, do, do, do, ẹ pa kókó ńgbà tẹ ẹ pa ẹ̀pọ̀n bàbá Mohbad níbi tó ti do, ó jáde síta ni ẹni pé tẹ bá fẹ́ deceive public ẹni pé very dark man ló lọ sọ̀rọ̀ DNA no drag tẹ drag bàbá Mohbad lòun náà fi hàn gíyẹn pa síbi DNA ó hang yín ni hangover náà pé jọ fún mi níná hangover náà pé ẹ fún mi níná bẹ́ẹ̀ hangover náà pé hangover olórúkọ nàlájì Wàsíù àwọn tó nífọ̀ tó lè kọ́nà tó lówó tó lọ́rọ̀ ó mẹ́ni tó jẹ́ Wàsíù ni ó mẹ́ni tó jẹ́ kéwọ̀n ó mọ ẹ̀ ó mẹ́ni tó ń pè kéwọ̀n oh ó mẹ́ni tó ń pè kéwọ̀n hmm. you don't mess don't, don't mess with him. Ah, don't mess with him we're talking about the legal side of it tó bá rí pé dragging yẹn pọ̀ tó rẹ̀ ti fẹ́ lo nílùú ẹ̀rọ nílùú ẹ̀rọ nílùú mo bọ̀ ẹ kọ́ máa kí this life for me ẹ fẹ́ lọ nílùú ẹ̀rọ nílùú lò ẹ fẹ́ lọ àti fatia ẹ wo this month, years tó tèkì yín láti set àti fatia up all because you want to get back àtàlájì wà sọ èdè ẹ wo bẹ́ẹ̀ ṣe take time ẹ̀yin kú bọ́ mọ́rin ọmọ òfúra ẹ̀ mọ yẹ́sì tó tẹ́kì yín tẹ́ fi mú àǹtí fatia tẹ́ fi set ẹ̀ up nígbà tí disnova máa nọ́ọ̀kì ẹ̀ báyìí pẹ̀lú voice note àtàwọn nǹkan kan irọ́ tẹ́ wá pamọ́ àwọn òkú faraó àpò abẹ́tí gbàgbé àwọn òǹgbàgbé ọ̀rọ̀ àwọn àwárí rìsíìtì gbogbo yìí ti bí Yorùbá ṣe gbogbo Yorùbá yìí ti gbàgbé abẹ́ gbàgbé nǹkan tẹ́ gbé jáde nípa àǹtí fatia ni lórí disnova ẹ̀ mọ yọdún tẹ́ fi set ẹ̀ up nígbà tẹ́ gbà sí fún gbòòsù ẹ̀ dá wedding ẹ̀rú pẹ̀lú kéwàá ni nígbà tẹ́ dá wedding ẹ̀rú àǹtí fatia mọ̀ pé <laughs> ìtàkùn tó bá ní kẹrin máa ń lọ ni àǹtí fatia is not afraid of the physical she was not being afraid of the lawsuit but ó mọ̀ wípé jẹ́ ìrora máa lọ mi ì fẹ́ wàhálà you see there are some people in life no go area ni no go there are some people just even when they cheat you ṣé ọ̀rẹ́ k1 ni mí ni ìjọba mo ti ń ṣe launching mi ò tí ì lo k1 rí ó yẹ kẹ́ mọ̀ irú lísì tí màá wà níwájú k1 náà àbá sọ pé ẹ pàdé ni wọn wẹ náà pàdé wẹ náà pàdé wo èèyàn mi tó jẹ́ Bísọ́lá gbogbo tí mo ní ní máa fi rí pé kòkó sọ́wọ́ toró lórí burúkú lẹ́yìn mega donation lẹ́yìn ń wá. tọ́ bá wa ṣe lẹ́gà náà ṣe lẹ́gà níbo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀ tọ́ bá ṣe lẹ́gà níbo lẹ ti fẹ́ bẹ̀rẹ̀. sọ gbogbo ìwé jáde. gbogbo jàre. Ah, ẹ̀yin bó dùn wọn mẹ́nìyà ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn wájú kò síwájú báyìí ó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn o mọ̀ pé tí wọ́n bá lọ sójú ogun wàá rò pé àti má ṣe lè ti má ṣe lè ẹ mọ̀ so ńgbà tẹ lọ́n dàgì ẹ̀ tẹ lọ́n dàgì ké wọn a máa wòye ràn àwọn máa wòye ràn ẹbí a máa wòye ràn àwọn tó ń jẹ lábẹ́ a máa wòye ràn àwọn tó ń ṣàdúrà fún a máa wòye ràn gbàtẹ́ lọ́n dàgì ẹ̀ lọ́jọ́ kìnìún ẹnu gbà tẹ́lọ́ ń dàgì bàbá ajosi bàbá Mohbad a sọ fún yín àbí lẹ́sà déédéé a ah, ẹni bàbá Mohbad ló pa Mohbad ẹ wá lọ bẹ lọ́n ṣépè fún ẹ ló ń bù nígbà tó náà máa gba wọlé fún yín ó ní kẹ́ lọ mú DNA wá ṣẹ́rí DNA mú wá dọ̀la ẹ̀ rí mú wá even kó jẹ́ ọmọ Mohbad lọ́mọ yẹn ẹ máa dàgì ẹ̀ bù ni gbogbo ìjọba máa play ara yín around the bag so tí n bá sọ fún yín pé consequence nǹkan tẹ̀ ẹ̀ ṣe fún Bísọ́lá táwọn tó ń bá tí mo wá ṣẹlẹ̀ fún fún sọ fún mi sára mi ó mọ tí mo gbọ́ àbúrò pé mi jẹ lórí burúkú bíi ti àbí kí ni mo sọ fún ìyàwó Mohbad ibi tí ò padà ṣẹlẹ̀ kí ni mo wọ́n lu ìyá Mohbad fún níbi tí ò padà ṣẹlẹ̀ ó mọ tí mo gbọ́ ó mọ tó sọ fún mi kọ́ mẹ́sẹ̀ fún Bísọ́lá pẹ̀ṣẹ̀ náà gé aláàjì wá sí ṣé mo wá gbọ́dọ̀ wò níran kí n kọ̀kọ́ ṣe ni nítorí pé n fẹ́ gba donation àti monetization ẹ̀yin olórí burúkú ọmọ ọ̀ràn kẹrọ olè ẹ̀yin olè. dàtí ẹ àti ara ẹ̀ wọ́n kọ́kọ́ gbé ọ̀rọ̀ DNA wá sí social media. èmi mo kọ́kọ́ gbọ́rọ̀ DNA wá bá fi yín lẹ̀kẹ́ máa fẹnu ṣùpá wúlò ni ah, ok <laughs> ṣe àdìpẹ́ the same concept tán ló fẹnu ṣù ṣe àdìpẹ́ náà ṣe fún adúmọ̀ràdán wa ṣe àdìpẹ́ the same concept ni ẹ máa kọ̀rọ̀ ṣọ́n kà bí wọn kà wọn kà bí wọn kà olóyìnbó kọ́kọ́ gbọ́dọ̀ DNA wa yes ńgbà tẹnu ṣọ sọ pé aláàjì bóun plan kan fẹ́ wá gbà mí ó ń dùn mọ́ ni ńgbà tẹ lọ gbé voice jáde lọ́dọ̀ gist lover tẹnu ṣọlẹ́bí ń pa àwọn wọn sanwó lé ṣe bó ń dùn ni ṣe bẹ́ẹ̀ ń gbowó ṣe bẹ́ẹ̀ ńgbà tẹ́ ń dàgà alájì tẹ́ gbé ìwòwò ẹ̀ síta ẹ kọ́kọ́ gbé lọ youtube a ní gbogbo fídíò yẹn bí ńgbà tí dọ́kàsì tó ń bẹ́ pèsè fún gbogbo ọmọ tó jáde lára sàríyù ọmọ kíkẹ́ lọmọ ọmọ lálùdè tí sọjí ń sọ bọ́ ọmọ sàríyù ọmọ kíkẹ́ lọmọ mọ́rẹ̀ tó ń sọrú kọ́lọ̀kú tó máa pa wọ́n àwa ò bá dákẹ́ mi ẹ wá youtube òun ló pè ní tó bá ti fa gbùgbù wá fagbó. nǹkan tó ń pè ló bá ti fa gbùgbù wá fagbó tó ń gbà tẹ́ fa k1 òun mo ṣe tètè rán yín létí ó rẹ pé kí ni ayé ti because ẹ fẹ́ jẹ́ kọ́ta bí sọlá ṣẹ̀sìn ẹ lọ́ọ̀ Bísọ́lá ẹ lọ́ọ̀ ẹ ẹ lọ́ọ̀ ẹ rárá rárá tẹ ẹ bá lọ́ọ̀ ẹ ẹ ní dàgí wá sí i torí ẹ mọ̀ wípé ẹ dàgí ọkọ Lizzy ní DNA fi jáde ẹ dàgí josi bàbá Mohbad lọ́ọ́ DNA fi jáde kílẹ̀ lọ́ọ́ dàgí kéwàá fún tẹ́ bá DNA jáde gbogbo ọ̀rọ̀ àwọn Mohbad àwọn kan àwọn kan mò tọ̀ kéwàá tẹ bá rọmọ Bísọ́lá ṣọ́ọ́dẹ̀jẹ̀ nídìí àtijúwe ni pèmí sọ fún ẹ pé kéwàá powerful tẹ bá dàgí ẹ wọ́n á bring down source of destruction which is ẹ̀yin láì ṣe bí sọlá alágbára náà oríkó dùn ọtílítì ṣe wà successful tẹ́yìn ṣe jẹ́ failure nìyẹn you are after yourself you don't care about àwọn tẹ́ fi ń ṣorí burúkú you don't care about your materials pẹ́ẹ́ pẹ́ẹ́ ẹnu ìṣẹ́ ti sọ́dọ̀ ọmọ ọ̀dọ́ ń sìn ẹ ti ba tiẹ̀ jẹ́ gbọ́ngbà tẹ bẹ̀rẹ̀ ẹ promise eleven hundred. tó sọ di tó sọ tó sọ di certificate tó fẹ́ fi lọ sí ìjọba ọ̀hún níwọ̀n kìíní gbígbẹ́ jákujàku yìí wọ́n wá gbégun ọ̀rọ̀ sójú agbáṣọ òfò sára aṣọ ìpè tó ń ta wàá gbé sára wàá wá máa tẹnu bọ̀rọ̀ lọ́rọ̀ tó wọ́n wá come for you on this very matter wàá wá pẹ́kún sẹ́nu wàá bẹ̀rẹ̀. ìyá ẹ ló máa ṣorí burúkú sunkún tó máa gbé gbogbo ọmọ ẹ̀sìn ẹ come for me the more you come for me the more I expose you the more you come for me the more I expose you ẹ wá fún mi lórí ọ̀rọ̀ yìí kí n wá gbòdìbà tèmi ni pé kí nǹkan kan má ṣe bí sọlá kó má ṣe ọmọ ẹ kálájú wàásù ẹni náà máa bá sí níbi tó bá pẹ̀lú gbogbo ẹbí wọn tó bá tásìkò tó gbé sọlá ń ṣe nǹkan rere kí gbogbo ẹbí jókòó because family is bigger than money ara táwọn. <laughs> máa ṣẹ́pẹ̀ fún gbogbo àwọn ọmọ tó bí àtàwọn tó kójọ sílẹ̀ tó ń ọkọ ẹ̀ wọ́n máa wọn ìpínlẹ̀ wọn lórí àìníṣẹ́ tó ń dà láàmú oníṣẹ́ oníṣẹ́ twenty three twenty four. ẹ jẹ́ yẹn olórí burúkú tó ń sọ̀rọ̀ ìjọ èlò ni owó tán fún lóṣooṣù twenty thousand àbí. wọ́n ní orí ten thousand olórí burúkú wà lóṣooṣù voice note yìí voice note tó ń ṣe ten thousand náà fún lóṣù olórí burúkú tó ń sọ̀rọ̀ ẹ̀ tán fún ten thousand. àwọn senior ló gba twenty. kí àwọn senior ló gba ok yín kíláàsì wa kò tí ì déwájú. wọ́n máa ń gíbi disclose. ṣé ìwọ ẹjọ́ ìyọ̀pọ̀ oníṣẹ́ báyìí. mi ì níṣẹ́. wo bó ṣe jókòó tó fẹ́ máa analyse life ọmọ ọlọ́mọ yẹn after all fún one naira tó ló bá ti dáwọ́ báyìí fẹ́ anybody ó ní ìṣòro ayé ẹ̀ ìwọ́n mọ̀ kó o lè ṣe fún yàn mọ́ bí ó tó ti kọ́ lẹ̀ káyà tó ti lẹ́sì ni ẹ kò sí nǹkan kan fún ẹ mọ́. òun ni mi ṣe fẹ́ kẹ́ jẹ́ kí Bísọ́lá náà kanlẹ̀ <laughs> òun ni mi ṣe fẹ́ kí Bísọ́lá kanlẹ̀ hmm, mi ìfẹ́ kí Bísọ́lá kanlẹ̀ hmm, òun ni mi ṣe fẹ́ kí Bísọ́lá kanlẹ̀ òun ni mi ṣe fẹ́ kí Bísọ́lá kanlẹ̀ fún ilé gèrè white. ó dẹ̀ tó wá jẹ́ ni olórí burúkú ẹ̀dá tó láwọn bàjẹ́ tó ní àwọn kọjá. ẹ bá fẹ́ sọ̀rọ̀ alájí wàásù ẹ̀dẹ̀ kí làwọn náà máa sọ ẹ máa ná láwọn àbí n tó bá láàrin mi àtẹ́nibọ̀dì àwọn ògbóṣì síta àwọn òṣèlú olórí burúkú bìbí ẹni tí dábàá fẹ́ ṣe ilé ayé wa láàrin àwọn àtọ́lọ́run ni ìwà ní má làwọn yọ ọmọ mélòó ni mo sọ school fees yẹn sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ ẹ ẹ ẹ ẹ màá làwọn ni ìwà ní má làwọn àtẹ́mi òṣèlú lórí burúkú bíi ti bẹ́ẹ̀ pẹ́ fẹ́ràn bí sọ́lá ni kí ló dé tí gbogbo wo lè ṣe behind the closed door kí lè gbé wá sọ́ọ̀nù láì fún kí lè gbé wá sọ́ọ̀nù láì fún. kí ló dálẹ̀ lọ fèsì tó ṣe jẹ́ pé tó bá ti lè ṣe orí fẹ́ anybody ó máa ń dùn ẹ̀ mi dẹ̀rù bí àwọn. oore náà lẹ ṣe fẹ́ nu ṣo oore lẹ ṣe fún mo lóore lẹ ṣe fún ẹ mélòó kan tẹ ẹ ṣe oore fún wa oore ni bẹ́ẹ̀ bó ṣe lọ yí nínú gọ́tà tẹ gbowó mọ́tò tí dọ́kásì dẹ lọ fowó yẹra mọ́tò fúnra ẹ ẹ gbowó lé dọ́kásì lọ kọ́lé fúnra ẹ ó kọ́ fálẹ̀ ó kọ́lé fún ìyá ẹ oore ni àbí oore náà lẹ ṣe fún ìyàwó Mohbad ibi tẹ ẹ bá dé lẹwà yìí ẹ kọ́kọ́ bá ni ẹ kọ́ darí wọn oore náà nìyẹn ẹ tún máa rí wọn àtẹ̀gbọ́n ẹ̀ka rímọ́ ẹ̀dá rí wọn ẹ̀ sọ̀rọ̀ ara wọn oore náà nìyàn bí ẹ tún purọ́ fún wa ẹníyàwó Mohbad ti lọ Amẹ́ríkà tó kàn wá ti balẹ̀ aṣègèrè ẹ̀ ẹ̀ lè ṣoríire ẹ̀yin pípù yìí olórí burúkú kìtì ní sọ pé jọ́tọ́ lọ́mọ yẹn lọ Amẹ́ríkà ẹ̀ mo wò pé àwọn pípù yìí ẹ̀ ẹ̀ wọ́n lọ ti lọ Amẹ́ríkà wọn after twelve days náà rọmọ lọ́mọ ní corona inquest <laughs> ṣé oore nìyẹn àbí oore ni. ẹ kí ló sọ orí tán ló jókòó wọn yẹn jókòó sí ìkìlọ̀ pẹ̀ ọmọ kí ni tán máa fi plane ṣe táwọn ẹ̀ máa fi ń ṣe dẹ́kò wọ́n máa fi ń ṣe fídíò fáwọn olórin ní lẹ́kí ibẹ̀ lẹ́nu sọ́lá jókòó sí o lẹ́kí ni kíní yẹn wà o oore náà ni ẹ bá tún kúrọ́ pé ó wà no private jet ibi tẹ́nu ìṣòwò àti pé lẹ́kí ló wà bí restaurant wà bẹ́ẹ̀ gbogbo àwọn olórin yẹn tó máa ń ṣe musical video pé wọ́n wà nínú private jet inú kíní yẹn ni plane tí ó fò oore ni oore ni. tó ń sọrí fún àwọn onítìátà bí olùbọ. oore lẹ́yìn ṣe fún onítìátà oore yín pọ̀ àrò oore gbogbo àwọn ọkọ̀ ọlọ́kọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbogbo àwọn onítíátà wọn bá ti bímọ fáwọn politician àbólórin àbónítíátà àrí àwọn orin randímọ rindímọ dán rindímọ àrò orin la ẹ ṣoore o àárí oore bẹ́ẹ̀ ṣe máa ń jẹ́ kó jẹ́ pé ẹni onítíátà tó bá ti fẹ́ politician àbí tó fẹ́ olórin wọ́n ṣe máa ń gba ọmọ àrò orin tẹ́ ẹ ṣe àrí oore ńlá kàbìtì ńlá tẹ́ ẹ ṣe oore ni oore ni. ọlọ́run. ọgbẹ́ òkúta àwọn dọ́dọ̀ ẹ̀ tó jọ kó wọ́n bá wọn kọjú bó tó wọ́n èmi máa dá fún mi sọ́nà tó gbé mi parí ìwé náà dákú torí bẹ́ẹ̀ tí ń fọ́ ẹ. ẹni bóyá tọ́nù gbogbo upside down ẹ torí owó tẹ ẹ dá yẹn kò tó family ọmọ Bísọ́lá owó tẹ ẹ dá yẹn kò tó ẹ̀mí Bísọ́lá owó tẹ ẹ dá yẹn kò tó mental health Bísọ́lá owó tẹ ẹ dá yẹn kò tó security Bísọ́lá ṣòro owó tẹ ẹ dá yẹn kò sí nǹkan kan tó jọ ọmọ Bísọ́lá badmus tá lè exchange fowó tẹ ẹ dá kò sí ó ti yẹ owó tẹ ẹ dá yẹn ẹ lè dà behind the closed door wẹ́ẹ́ fẹ́ dáwó kẹ́ lọ́ọ́ máa yí ti kéwà kí kéwà wá yí ti Bísọ́lá Badmus padà kò ṣe bí báyìí. ẹ kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí ní dáwó lẹ́tí lọ́ọ́ yí ti Bísọ́lá Badmus lẹ́tí lọ́ọ́ yí ti kéwà torówó tẹ́ ẹ dá òṣàlù kan ẹni tó ti wọ̀ pè bí ní kéwà tẹ́ lọ́ ń bá aṣọ tó fi wọ̀ pè bí bó bá gbé síta tó fi wọn èpè owó tẹ́ ẹ dá òrẹ́ ẹran méje òrà bọ̀lọ̀jọ̀ méje òrà méje ó ṣe tuntun àwọn àgbà pẹ́pẹ́ nítorí owó yín lẹ́sẹ̀ fẹ́ lọ yìí ti wà síù tẹ́fẹ́ darí wọn àti Bísọ́lá láàmú ẹ̀dọ́wọ́ yìí mu aláwọ̀ èèyàn gidi tó máa ṣe nǹkan gidi behind the closed door tí wọ́n dẹ̀ ní dragi Wàsíù tí wọ́n ní bayé ọ̀la ọmọ Bísọ́lá jẹ́ sọ ẹ̀dọ́wọ́ yìí mu àwa mọ̀ pé owó olórí burúkú tẹ̀yìn ń ṣe àmọ́ gbogbo ẹ̀yìn plan ẹ̀ka ọ̀rọ̀ náà dùn wọ́n ara wọn ni yẹtẹlẹ still o ò rí àǹfààní kankan ṣe o fún àìgẹ́sì fífọ́ máa dáwọ́ fáwọn pípé láti ìgbà tí bàbá sùwé. láti ìgbà tí bàbá sùwé ó ní Lizzy ó ní Lizzy lọ yẹn sọ báyìí ẹ̀yin èèyàn kúkú mọ Lizzy Anjorin ẹ mọ̀ báwo ṣe flababa níta àwa òde mú tó bá ti wà láàrin wa tẹ́nibọ̀dì mi ì rí Bísọ́lá mi ì bá Bísọ́lá sọ̀rọ̀ mi but ẹ trust Lizzy gbogbo yín mọ̀ mi ohun tó dó bá ti dé kò ní rí ta àwa ò sọ nǹkan kan àwa ò sọ nǹkan kan àmì ì rí Bísọ́lá rí mi ò mọ̀ rí mi ò bá sọ̀rọ̀ rí mi ò pé rí mi ò rí rí but ohun tó dó bá ti dé ẹ̀yẹ̀ yàn mi kò ní rí ta láyé àti lọ́run ẹ ti gbọ́ wọn ní láti gba ayé baba sùwé ẹ rí i pé àwọn tó ròdàn baba sùwé ẹ rí i pé mò ń sọ àwọn náà ròdàn jẹ̀ṣà àwọn náà ròdàn Mohbad àwọn náà ròdò ẹni òṣòwò pẹ̀lú Mr Lawal àwọn náà ròdò Lizzy nínú ìdúmọ̀ta ṣe bóun náà tún kà tẹ́ẹ̀ fi ti ara yín gbọ́ yìí àbí mi mo kọ́ ọ́ bọ̀ ilé mi ṣe gbọ́ ó ní látàyè bàbá sùgbé ẹ ti gbọ́ àwọn ni. kò sí ìtọ́jú awúfúnra àwọn tó ní comfort wọ́n ṣépè fún ìwọ́n ṣépè èpè tó wà lára ẹ̀yìn ló máa pa ẹ̀ o. èpè tó wà lára àwọn jí ayọ̀ àti jí sinova ṣé kò ti pa ẹ báyìí ẹ ti kú ẹ ti ara ìpè 1960 ṣé jí sinova ò ti kú ṣé wọ́n gbọ́n wà láyé wọ́n tó lè gbé bí ọkọ ẹ obìmọ mẹ́ta kò gbà kankan ọkọ ẹ ló wá fún wa nílò dáhùn ẹ ọkọ ẹ wá fún wa gbogbo àwọn ẹbí ọkọ ẹ òrò náà fi lé ẹ ìwọ ti kúṣọwọ wà láyé ìwọ lè gbogbo ẹgbẹ gbé ẹṣẹ pé ó bá àwọn ẹṣẹ ń gbé ẹṣẹ lówó iye èèyàn tó ń wo ìṣọ mi lọ́wọ́ iye èèyàn tó ń wò fún ọbí ẹyin dá pẹ̀lú pé gbóṣọ yìí gbogbo tẹ ẹ ṣe kọsẹ tó kọmẹǹtì mbẹ kọmẹǹtì mélòó kọmẹǹtì márùn mẹ́wàá lọ́wọ́ iye àwọn èèyàn tó ń wo ṣòwò ṣòwò ti mo ṣe lánàá ìṣòwò one hundred thousand views tí mo dẹ̀ gbé òtítọ́ dání ṣòwò àná yẹn hìtì yín ṣòwò ìjẹta náà hìtì yín owó ọ̀tàdà gbogbo òṣìṣẹ́ gbé dání ó dẹ̀ dùn yìí wọ́n ní sọ́fíìsì ẹ ni àbí ìwèrè ìyá ẹ ló gbọ̀ ẹ. Ah, ìyá tèmi ò máa ní sùn ìwèrè ọ̀dọ́ yín náà lẹ́tí ní sùn táwọn ìyá yín ní sùn ìwèrè. ẹ ah, máa lọ àwọn reverse psychology kúkú bẹ́ẹ̀ pẹ̀lú gèlè máa fọ́n gèlè ńlá wọ́n fẹ́ gèlè kékeré kan fún mi wọ́n gèlè kékeré mọ́tò. Hmm? ẹ̀yin lẹ ní sùn ìwèrè lọ́hùn ìbá má jẹ́ kó ní sùn ìwèrè gbọ́n tó ń tẹnu ẹ̀ jáde gbọ́n tó ń tẹnu lísì jáde. káyọ̀ ah, ti sẹ́ẹ̀tì ẹnu báyìí ọ̀rọ̀ Mohbad ti lulẹ̀ àìsàn wọ̀ pé Bísọ́lá mo sọ pé don't come for Bísọ́lá and k1 anybody mo tún tún sọ nísìnyẹn yẹn tẹ bá ní oore tẹ fẹ́ ṣe fún Bísọ́lá go to her DM kò kí n ṣe owó nìkan ṣoṣo gift ọ̀rọ̀ ìṣítí ọ̀rọ̀ ìdùnnú ó ti yẹn go to her DM go to her DM in fact drop it if you don't have money to give Bisola Badmus ẹ lè drop comedy àwọn òyìnbó tó máa ń já sí gọ́tà tó máa ń ṣe tó máa ń mọ̀ yẹn ẹ drop nǹkan tó máa pálẹ̀ rìn sínú Instagram ẹ it's not financial alone ẹni tó bá lè drop àdúrà fún ẹ drop àdúrà fún ó ti yẹ yín nǹkan tí mo sọ àbí wọ́n yẹ sọ́fi ṣe ẹ ní Lizzy àbí wèrè ìyá ẹ ló rọ̀ ẹ́. ẹjọ ta ni ìyá ẹ ní sí ìwé nínú èmi àti wọn ènìyàn ta ni èmi nínú wọn ta ni ìyá ẹ ní sí ìwé àwa ń ṣiṣẹ́ orí tiwa dẹ̀ pé orí bàṣà orí bí tá a dénú ayé ni. ó sọ pé wèrè ìyá ẹ ló rọ̀ ẹ́ o dẹ̀ ní bọ́m̀bẹ̀. Ah, ìyá mi kọ́ ló ya wèrè o ah, ah, <laughs> má gbọ́ bọ́ bàbá má mi ò gbìyànjú jẹ náà ilé ń ṣe báyìí <laughs> má mi ò gbìyànjú jẹ o má mi ò gbìyànjú jẹ o ah mami ògùnyàn díje náà ah kọ́pọ̀ bébì bọ́ọ̀mù mi ògùnyàn ni ah reverse psychology má bọ́ ọmọ bàbá èmi ni Lizzy Lizzy Anjorin ló ń taṣọ èmi ni. for putting mouth in that Bisola's case ní kọ́tà wọn ní tíátà rọra ṣe fat ṣé kò lè afford tó gbé gbogbo kìíní jáde tó bá rí wèrè tó. ẹ eh, ṣé àdọ́dọ̀ òkùnkùnlé ni òkùnkùnlé tọ́nà wọn ajé ó dáa fún tájèrè ọmọ ẹ̀ bọ̀dákùnlé afford kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ tó láyé ọ̀nà àbúrò oníṣẹ̀lẹ̀ sí we appreciate you personally i'm praying for you because you are doing a wonderful job rọ́dà bí ọ̀dọ̀ yín kọ́ mo wá o ó ti yẹ yín sá ọ̀dọ̀ yín kọ́ mo wá o ògbẹ̀yìn alálùbárí kẹ́yàn tẹ́ jí ọ̀rẹ́ wa ní film industry ọ̀dọ̀ yín kọ́ mo ọ̀dọ̀ àwọn tí mo wà rí o àwọn olórí burúkú yìí tèmi yé mi o ó ti yẹ yín àníríkù ọ̀dọ́ mọ́ àníríkù celebrity kankan mọ́ n táwọn ilé fi ń jẹun ikú celebrity ni àga celebrity bá ti lọ́mọ lọ́gbọ́ n táwọn ilé fi ń jẹun nìyẹn ó ti yẹ yín bàdá mi kúnlẹ̀ àjọ máa pé ìjọba yẹn ṣe sixty ẹ̀ ṣe seventy ẹ̀ ṣe eighty ẹ̀ ṣe hundred agbára Ọlọ́run àwọn ọmọ yẹn aṣọ gbogbo ọmọ yẹn ló máa ṣe fún yín jẹ bàbá Ògúndé gbogbo èrè tó sún nínú iṣẹ́ tíátà kó máa bá yín gbé Ọ̀dàkúnlé you and uh, eh, FK Mrs Folúkẹ́dé Abọ́lá Sàlàkọ you guys are doing well ẹ̀yin kò mú un bá tèmi yé mi o tèmi yé mi o ó yẹ ẹ̀yin kọ́ o <laughs> ẹ má yẹ gbọ́ ọmọ bàfọ́ ṣùgbọ́n ẹ̀yin kọ́ o Mrs <laughs> eh, Folúkẹ́dé Abọ́lá Sàlàkọ gbogbo bí tẹ bá ń dé báyìí máa ráàánú gbà ní lágbára Ọlọ́run lágbára àwọn tó nílé ayé ẹ̀yin kọ́ o ó yé mi o ó yá àwọn <laughs> òwe i'm very sure pé bísí máa ń gbọ́ fúnra rẹ̀ tó bá rí nǹkan tó ń ṣe tó jọ ààrẹ òní tó sọ pé nǹkan tẹ́gbọ́n. ṣé bẹ́ẹ̀ ti gé fídíò yìí fún bẹ́ẹ̀ ti lọ gé fídíò yìí fún àbí ẹ̀ gé fídíò yìí fún ẹ ti gé fídíò yìí fún náà ẹ mọ̀ mọ̀ ṣe lè ẹ gé fún ó lè wàá bá mi sọ̀rọ̀ pé Lizzy Bísọ́lá dẹ̀ mọ̀ mi èmi ò mọ̀ mi ìbá sọ̀rọ̀ rí bọ̀ Bísọ́lá ibikíbi tó bá wà máa kó bá pè mí lórí kéèsì máa tẹ̀ sí ẹ lójú ó ti rí bí tẹ̀yàn ti tẹ̀ sí ẹ lójú tó tún máa gbèjẹ́ kọ́ ló ń fi àníyàn mi kó fi dá mi láre lórí ọ̀rọ̀ ẹ̀ èmi yé mi mo mọ̀ pé ìwọ o mọ̀ pa fracas òde jẹ́ fíìtìmù rí mo mọ̀ bọ́ yẹn lo àwọn èèyàn tó máa bẹ bí ẹ̀jẹ̀ bá rẹ̀ ẹ̀jẹ̀ ẹ ti yẹ mo bá po Bisola Badmus ọ̀rá stay clear èmi àti wọn lẹ̀ mo mọ̀ pọ́n máa ti gé ṣòyí fún ẹ má dá sí o má wèmi àti wọn sọ̀rọ̀ ẹni sórí ibi tó ti ṣe ṣòyí wọ́n lọ wo péjì yẹn wà á rí pé lizzy náà dìdí ṣe fún láàárọ̀ lọ́sàn-án láì níbi kan náà máa ń blọ́ọ̀gì mẹ́ wọ́n á dẹ̀ blọ́ọ̀gì mọ́ mi ìyọba ńlá lálùbáríkà àwọn méjì tó máa ń blọ́ọ̀gì ó ti yẹ sọrí yìí kan wà ìyẹn lọ yọ fọ́tò mi gbà bẹ́ẹ̀ dè ńgbà tó fẹ́ kan ọmọ fún orí má lọ fọ́ o má dá sí o bá dá sí má tẹ̀sí ẹ lójú bí sọlá má dẹ̀ má gbèjẹ lọ tí irú star yẹn rí wọ́n ti yọ etí mi lọ tèmi ni pé kò wà láyé kó rẹ́mi ṣe ìyá àwọn ọmọ ẹ̀ ó rí àfìdí pọ̀ tẹ̀mọ́lẹ̀ ẹ̀ kí lorúkọ ẹ̀ bí ọdún ọ̀kẹ́ owó olùbọ̀ yẹn mú wa lọ́nkọ̀ọ̀kan bí sọlá bá ṣe máa jókòó báyìí máa ṣègbéyàwó tiẹ̀ náà nìyẹn tọmọ mi malik tó máa bẹ́ẹ̀sì ọkọ ẹ̀ ẹ́ a máa ṣègbéyàwó ẹ̀ agbára ọlọ́run agbára àwọn tó nílé ajé bí ọlọ́run àníyàn tèmi o sí ẹ èmi máa ń sọ òótọ́ òótọ́ mi lè korò ó lè kàn yàn but torí ti bá sọ láti bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá ti gbọ́ ló bá máa tóṣù mélòó ẹni pé bẹ̀rẹ̀ máa já sí. ó tó jẹ́ lógún jù ní Bísọ́lá àti ọmọ ẹ̀ Bísọ́lá àtọmọ ẹ̀ jọ ẹ́ lógún ìwọ mú ẹnu lọ sí ẹ tipa àwọn àbábẹ̀ ẹ̀dẹ̀ tipa. ẹ ṣe pa mánu níbèrè díẹ̀ nìtẹ̀ nígbà tẹ́ mi pèsè fún ẹ bẹ̀rẹ̀ sí ní blọọgì kò níbèrè kò níbèrè ṣé bí the same format lẹ́nu fẹ́ nu gbogbo wàhálà tí wọ́n mi ń gbótú lé ní ẹ̀yìn ni torí donation kò ní béèrè á máa wò yín tó bá béèrè gan wàláì mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tí ṣé ò bá dáhùn spiritual spiritual ìtagbára ìtagbára anybody ò ní kà àbí kẹ́ ẹ lọ yanjú ẹ̀ fúnra ara yín kẹ́ ẹ lọ pa fúnra yín kẹ́ ẹ wá fún wẹ́ẹ̀bù kí wọ́n lò gbogbo ọ̀nà tẹ́ fẹ́ gbà yín làwa ti lọ báwa ṣe máa ronú nìyẹn pákínú fẹ́ ṣe tẹ́ni bá ṣe báyìí nǹkan tẹ́lẹ̀ bá ṣe báyìí nǹkan tẹ́lẹ̀ bá ṣe báyìí gbogbo ìlà máa ń dúró dé oníbèrè ẹ̀ ń dàgẹ̀ pọ́ùn ló lọ́mọ ó mọ̀ jẹ́ kí n máa sàwọn nǹkan tó máa bèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń dàgẹ̀ á bèrè pé wedding certificate ọmọ tí mo ti gbọ́ kí n tó wá sọ̀rọ̀ ohun tí mo ti gbọ́ lára nǹkan tó ń fẹ́ béèrè wedding certificate sórí nǹkan tó ń gbé bọ̀ kábà tètè stop yín olórí burúkú lẹ́yìn blackmailers ẹ̀ nífẹ̀ẹ́ Bísọ́lá ohun tó ń gbé bọ̀ ó lẹ́tìkẹ̀ gbẹ̀yìn onímọ̀ ẹ̀ nímọ̀ torí pé kí wọ́n ní àwọn tíìmù tó manage ẹ̀ lọ́wọ́ and they will go to any length láti protect ẹ̀ ẹ̀dìyẹ wo ló ṣílẹ̀ ní owó tẹ̀yìn fẹ́ gbà ẹ̀yin ò kí ẹ̀ ńgbà Ti tìyàwó Mohbad títí títí tí bàbá Mohbad béèrè DNA ṣe rí DNA náà provide dọ́là ẹ̀ rí then kí ló dé tẹ́ ṣe darí òun àti bàbá bàbá ẹ ẹ bàbá ọkọ ẹrù ṣé bí nítorí donation torí monetization ṣé tẹ́ bá fi àárín òun àti bàbá ọkọ ẹ lẹ́ẹ̀ bó ṣe gún tí bàbá yẹn ń protect ẹ ní interview káàkiri ṣe é máa kú ni bó torí ẹ ní ló ń jẹjẹ ẹ darí wọn lónìí lára yín tó ń dragi k1 náà ló lọ sọ́dọ̀ k1 ọ̀dọ̀ àwọn tó manage k1 pé kán jáde kán lọ post àwọn ọba pé kán dragi ọmọ ọlọ́mọ lọ kóòtù lẹ́yìn náà ní the because any day another story tó máa bó ti Mohbad lára yín ni àbí ẹ̀yin náà jẹ́ kókó ẹ jẹ́ kókó k1 some of you are still in much in contact with K1 abẹ́rìn dímọ́ gbogbo nǹkan tí K1 máa lò gbogbo àwọn tó manage K1 gbogbo gbogbo oníjẹ́ tó fẹ́ lò ẹ̀yin lẹ fún wọn ẹ̀yin lẹ provide ẹ̀ Bísọ́lá ò dẹ̀ mọ̀ Bísọ́lá ò mọ̀ ẹ̀yin lẹ lọ fún wọn ẹ̀yin lẹ lọ fún wọn ẹ̀rí ẹ̀rí comment section insta blog rate yín bẹ ṣe pọ̀ tó ṣe show ni tiktok àti facebook tẹ̀ ń bú Kilo 1 kí ló ṣe wà active ni comment section láti support Bisola. if truly tẹ́ ẹ̀ bá lọ́wọ́ ń bẹ̀ tí o bá ṣe pé mọ̀ ṣe kà fún. àlọ́ òun fẹ́ bẹ̀rẹ̀ jẹ́ àbí ta ló ń sọ̀rọ̀ nípa lálẹ́ gbé ọ̀rọ̀. àwọn olóògbé ẹ wo ẹ jẹ́wọ́ fún yín gbogbo tí àwọn tíìmù kéwọn máa bèrè àwọn tó gbé lọ rè some of them wọ́n ní connection pẹ̀lú kéwọn some of them wọ́n rìn dèmọ̀ dáadáa mẹ́ believe me sórí gbogbo èèyàn ní kò gbà láyé anybody tó bá mọ̀ kó ní connection pẹ̀lú bàbá ọmọ ẹ̀ má ever ever ever ní nǹkan kan ṣe pẹ̀lú wọn mo tún fún yín lélẹ́yìí ẹ lọ dì mú ẹ máa fi jọ anybody tó bá ti tó bá ti ní nǹkan ṣe pẹ̀lú bàbá ọmọ ẹ má ní nǹkan ṣe pẹ̀lú mi torí ṣíṣò yẹn bọ́ ṣe é ṣe lọ tábà tètè cut wọn off list tó fẹ́ béèrè ogun báyìí wọ́n á dẹ̀ pè ní kóòtù torí ẹ mọ̀ pé kí wọ́n wá influential. ó yẹ ẹgbẹ́ àkókò olóró ọmọ àbí kì í ṣe òun lọ wọ́n interview yàn ó dẹ̀ sọ̀rọ̀ bó ṣe yẹ kó sọ̀rọ̀. báwo ló ṣe yẹ kó sọ̀rọ̀ ṣó yẹ kẹ́ gbórúkọ bàbá ọmọ ẹ̀ síta ṣó yẹ kẹ́ gbà kó dárúkọ bàbá ọmọ ẹ̀ ṣáà lẹ́gbẹ́ ni ṣé bá ní tampa ṣàlẹ́gbẹ́ mi èyí tó máa fi dárúkọ bàbá ọmọ yẹn publicly bàbá pé dáàdi wa prince jíde kò sọkọ bàbá latin gbogbo wọn everybody èmi gan mo kéré tó yìí wọn bá gbéṣẹ́ yẹn fún mi pé Lizzy báyìí báyìí báyìí adẹ̀fẹ́ kíkẹ́ wọn àṣì báyìí báyìí báyìí máa lọ sí Ìjẹ̀bú Òde máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì ẹni tuntun báwa mẹ́wàá sọ fún mi ẹ gbọ́ ni ẹ̀yin blackmailers we said as Yoruba community we don't want to treat our family case online anymore we want all our family cases behind the closed door know that and know peace ìyẹn náà tún dùn ẹ pàtẹ́wọ́ fún Lizzy ẹ pàtẹ́wọ́ fún Lizzy ẹ pàtẹ́wọ́ fún Lizzy lọ́dọ̀ kan ni kó dárúkọ tó bá dẹ̀ dárúkọ díútì tí ń le láti yọ toró lórúkọ ni K1 K1 dẹ̀ mú àwọn K1 mú àwọn onítíátà tó pọ̀ tí àwọn onítíátà tó pọ̀ tó dẹ̀ súnmọ́ K1 for that reason orúkọ K1 ni gbọ́dọ̀ jáde torí pé trap ni we will rather come together tó bá worst tó bá kọ̀ tó bá wá ṣe we can even seek for legal help kí lọ́ọ̀yà bá wa official letter sí k to do the right thing instead of coming online to come and drag him because you are not dragging k you are dragging Bisola anything that has to do with celebrity we don't want to do it on public when you want to do public welcome I will be here to analyse it and I will be here to tell all the victims the consequence of dragging your baby father a celebrity a polygamous man an alhaji a king tó ti wọ̀ pé bí I will tell you the consequence legally I have told you Miriam try again legally I have told I have told you yesterday what those people branding Wasiu Ayinde they can or they are intending spiritually I have told you too I mean spiritually I told you nǹkan tó lè ṣẹlẹ̀ ó dùn wọn ó dùn wọn nígbà tẹ ẹ gbá súpì fún wa ẹnu ìṣòdà lẹ́yìn ṣebí tẹ́ ẹ bẹ́ẹ̀ ní òṣòdì wọn gbọ́dọ̀ gba celebrity kan Bísọ́lá rẹ̀ ó ṣì ní chance àti máa travel out káàkiri àbí bẹ́ẹ̀ kọ́ Bísọ́lá ní chance àti yep they are not helping ah, ah! wọ́n á ti gé fídíò yìí nítorí tí ẹ̀gbọ́n náà ṣe ṣe ọ́díò yìí. wọ́n wá jáde sí ìtòbẹ̀sí manipulate ọ̀rẹ́ olórí burúkú. olórí burúkú mo manipulate baba Mohbad tẹ tẹ drag lánàá kí ló béèrè Mr Lawal tẹ drag lánàá kí ló béèrè gbogbo àwọn tẹ ti bá wọn balẹ̀ bàbá ọmọ wọn jẹ́ ṣé ti rí DNA provide. ṣètì rí DNA provide and if tẹ bá drag kẹ wọn àǹkan gidi even tán bá gbé tán bá gba blood sample ohun tó bá mú òkú Mohbad tí wọ́n ní wọn ò rí kíní ẹ̀ ṣe ní America. ẹ̀yin olórí burúkú blackmail line ayé yín bàjẹ́ gan o wọn ò rí autopsy Mohbad ṣe ní America. ni wọ́n wá rí DNA ṣe olóhùn wá gbá olóhùn sàmì sí ṣebí tó bá rámì ni ló máa rí gbá ẹ̀ ń drag ẹ̀ èmi àti yín mọ̀ pọ̀ ọmọ yẹn without DNA èmi àti yín mọ̀ ìtẹ́ ló ń tọwọ́ bọ̀ yẹn tó bá béèrè tó bá gba sample tí result ò bá dé tí result bá dé tí result <laughs> èmi mo tí mo ṣe ẹ̀yin lórí burúkú ó dẹ̀ ń dún ìpè mo ṣe Bísọ́lá ní brain. ìyẹn o olórí ibú ni o ò ní kú síbi táṣọ ẹwà kókó ṣì. ìwọ àti gist lover àti gbogbo ẹ̀yin tẹ́ ń bá tèèyàn jẹ gbogbo yẹn pátá ni yọ̀gẹ́rẹ́ ló máa pa yín jálajàla kẹ́ ẹ tó wá kánjú kú gbogbo yẹn pátá lè máa fojú sunkún ọmọ yẹn lágbára yọ̀gẹ́rẹ́ lágbára àwọn tó ti ilẹ̀kùn wákàtí yìí ó dùn mí pé mo tú àṣírí yín consequence nǹkan tẹ̀ ń ṣe celebrate ni Bisola bẹ́ẹ̀ ṣe pa o ẹ eh, bẹ́ẹ̀ ṣe pa ògbẹ́rí ẹnu ṣù bẹ́ẹ̀ ṣe pa ògbẹ́rí ìyàwó Mohbad mi ní jẹ́ kẹ pa ọmọ àwọn Bisola bẹ́ẹ̀. ó lórí social media kò jẹ́ ká gbọ́ wọn bí wọ́n náà ṣe gbé ẹnu sí ọ̀rọ̀ ìyá Kaola nìyẹn àti ìgbọ́ ti àwọn yẹn ti wọn àwọn. ti Kaola náà tún dùn <laughs> torí pé mo ní kẹ́ gbà bó ṣe rí <laughs> ok so wọ́n mọ̀ mọ́ gbé ìyá Kaola náà àwọn pípọ̀ yẹn ká o darí àwọn converse gan. ó sọ yọ̀ǹgẹ̀ wọn di tọ́sán àwọn yàrá wàdà àdìyẹ. sọ ẹ̀yin náà lẹ tún lọ ṣiṣẹ́ ìyá káwùlà rílì ìyá káwùlà ti ṣe ṣó fún mi rí sọ ìyá káwùlà jẹ mí ń ṣó ìyá tẹ gbé jáde lánàá yẹ òṣì olórí burúkú ẹlẹ́nu bí ẹnu ọ̀sọ̀ọ̀sọ̀ ó jẹ mí ń ṣó tó bá ti ṣe ṣó fún mi jẹ mí ń ṣó màdé analyse you pain them. sọ <laughs> ara ẹ di nǹkan tó lè ló wá ṣe wá ní fẹ́ẹ́ family rẹ kó máa lọ wá ṣe ń defend ìwọ kó máa lọ orí kankan ṣe lórí ẹ náà. wọ́n sọ wọn pé mi ìtàn má lajú wá gbogbo tọ́ọ̀fù tó ló gbé dání rọ́lá bá ń di gbogbo ẹ̀ and I don't blame you I don't see idiot. give me small pingele mo ní pingele kan mo ní pingele kan ah, ọ̀rọ̀ yìí àbí mi àwọn èèyàn sọ pé he pain them ó ti pẹ́ mo ti rí àǹtí olúṣọlá yusuf but where i where he dey pain them now. Ah! àwọn aláìní sí àwọn ọkọ̀ òkú tó tó tó wá sọ pé. so òkòlù làwọn hundred thousand àbí one twenty thousand kan ló ti wò mí sìn òkòlù ní gbogbo wọn àbí <laughs> a nílò mọ blackmail ló mọ blackmail since yóò tẹ̀lé àgbàtà àti rí wípé kò sí justice ẹ̀ ní survive Ah, n tó mú òkú Mohbad tọ́wọ́n lè ṣe lamẹ́ríkà ah, ah, ó ti yé wa ẹ̀ lè ṣiṣẹ́ bímọ. So, it make sense because ẹ tó bá ní ọpọlọ tó jinlẹ̀ dáadáa bí ọpọlọ ọ̀gá wa mi bàjẹ́ àwọn èèyàn náà make sense the only thing you know how to do like. ọpọlọ jísì lọ bá. o ní kò dájà sílẹ̀ kò sọ àwọn ọ̀rọ̀ tó máa dá sílẹ̀. ọ̀rọ̀ tí mo sọ yẹn ẹ̀yẹ̀ yẹn jọ ẹ gbọ́dọ̀ tí mo sọ yẹn ó máa dájà sílẹ̀ àmọ́ ń gbà tẹnu ìṣó ó sọ wípé Mr. Lawal ó bóun ta bàbá òun Mr. Lawal bóun ta bàbá òun ìyẹn ò dájà lẹ̀ I swear this matter pain dem o she wan cry àbí ńgbà tí ẹnu ìṣó sọ wípé ah kí ló tiẹ̀ pé náà ẹnu ìṣó sọ wípé hmm, Mr. Lawal àwọn jọ plan àwọn fẹ́ wá gbà mí ìyẹn ò dájà lẹ̀ ìyẹn bá wọn ṣe é nígbà kẹwọn gbogbo tẹ́ ẹ̀ sọ sí yẹn kò dájà lẹ̀ èmi ò mọ ẹ má bínú mi ò ní ṣe bẹ́ẹ̀ kò jọ mi mi mọ mi mọ gbogbo tẹ́ ẹ̀ sọ yẹn kò dájà lẹ̀ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú.